أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول السلام عليكم ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwú bó sì jágbàlagbà ló finú fídọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn ó yẹ kẹ́ ẹ wòye sáàyè téèyàn ti mú mi ìmàmú rẹ̀ gbẹ láláìsí ní fásitì ṣòfò ìwọ̀n ìjìnlẹ̀ ẹ̀kọ́ madrasatu ahli sunnati wal jama'ati lidirasati islamiyyati wal arabiyya adábàtà Ìlọrin fi ṣe gbẹ̀mí tẹ̀ lọ́jọ́kọjọ́ ẹ̀kọ́ kéwú kíkẹ́ níbàámu pẹ̀lú alukur'ani òun sunna kákẹ́kọ̀ọ́ yóò fi mojúfẹ́ rẹ̀ Allah yóò sì ọmọlúàbí àmójútó tó péye ń bẹ ní sẹpẹ́ àyíká ibẹ̀ wuyì. àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan ní ìpele ibtidai ìdádi òfìmọ́ sanawi. aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lètò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀. ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàṣídùl kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasat jama'atu ahli sunna wal jama'a yìí sílẹ̀ fún àyíká umu faisal central mosque adábàtà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orí ọ̀yìn ládábàtà nílọrin telephone zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madarasatu ahli sunna wal jama'a adábàtà ìlọrin ní ìtẹ̀síwájú ti débàkéwu kíké tayọ kámọ̀ fẹ̀ kọ́sánná fún ni. alhamdulillah. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار هذا وقف الله وضع أطريك أتي قالوا فون النبي ومحمد وأرى لي النبي وصحابه gbẹni tí ó ń tọ ìlànà nábì títí tó fi di ọjọ́ ìgbìndé alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́ tí wàá tí a ń gbọ́ ètò àdínà yọ sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ ní dèdè àsìkò yìí ẹ̀rí akíra wa gbogbo wa gbogbo mùsùlùmí tá láǹfààní àti gbọ́ra wa ìpè àkú àṣekù ọdún so abẹ́lọ́run kí ó gba gbogbo ohun tí a ṣe ní àsìkò ọdún náà ní ìbáàdà kọ́lọ́run kó gbà wọ́n ah, alákí pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ̀rí tọ́pìkì tí mò ń bá bọ̀ wá tó fi jẹ́ pé níjẹ̀jọ́ mo fi sọ ọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ fún ọdún iléyà so tọ́pìkì náà ni màá máa bá lọ ní òní òun náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn fíìmù wíwò so àwọn dírámà ṣíṣe ẹ̀rí pé tábà ń sọ pé fíìmù wíwò àti kó tẹlifíṣàn àti kó fídíò gbogbo ẹ̀ láti kó papọ̀ bákan náà àwọn ẹni tí a tún máa ń wò lórí social media lónìí bíi èyí tá à ń wò pẹ̀lú YouTube ní èyí tá à ń wò pẹ̀lú àwọn Facebook ní lóríṣiríṣi àwọn pages tó kálukú ní lórí Facebook káàkiri so ìdájọ́ rẹ̀ ibẹ̀ ni a fẹ́ lọ ní ẹ̀mí kò rújú tó mo ti sọ̀rọ̀ nípa àwọn aburú tó wà ń bẹ̀ bákan náà mo ti ṣàlàyé nípa àwọn oore táwọn èèyàn máa ń rò pé ó wà níbẹ̀ so àmọ́ síwájú kí n tó débi eléyìí mo fẹ́ rọra dàìfàtì díẹ̀ fẹ́ dàìfàtì díẹ̀ òun náà ni pé mo fẹ́ bá àwa mùsùlùmí sọ̀rọ̀ ṣe rí àwọn ìṣẹ̀lẹ̀ ayé ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀kọ́ náà ni máa ń jẹ́ fún ẹni tó bá ń jẹ́ ọ̀jọ̀gbọ́n so àwọn tó bá ń ṣẹlẹ̀ èèyàn wò yé níbẹ̀ pé kí ni òye tó ń jẹ́ ẹ̀kọ́ fún ọmọ ènìyàn ń bẹ̀ lórí ọlọ́wọ́ba Azza wa òun ló máa ń pín ọlá òun ló sì máa ń fún ẹni tó bá wù ní ipò ẹni tó bá wù ni mo wí o ẹni tó bá wù ẹni tó wù ó yàtọ̀ sí pé ẹni tó nífẹ̀ẹ́ sí o so ẹ̀rí kan èèyàn lè máa ṣe nǹkan tó bá wù àmọ́ yàtọ̀ sí pé ní pé lágbájá ń ṣe nǹkan tí ó nífẹ̀ẹ́ tó bá ń tó wù ó wù kí ni yìí wù ó yàtọ̀ sí pé ó fẹ́ràn rẹ̀ so pé bó ṣe fẹ́ nu so mọ̀ ṣé àwọn ọlọ́run ọba ó yàtọ̀ sí pé ká ní pé ọlọ́run ọba ipe ó fẹ́ràn yàn tó yàtọ̀ sí mahabba ọlọ́run màṣíyà rẹ̀ yàtọ̀ sí mahabba àmọ́ nínú èdè yorùbá yorùbá fún wọn ni ẹnìyẹn wù ẹnìyẹn fẹ́ràn rẹ̀ so wúwú ó yàtọ̀ nínú èdè ẹ̀sìn so nǹkan tó wu ọlọ́run ọba òun náà ni pé gbogbo ẹni tó bá wù náà ni kò sẹ́ni tí ò lè fún ní ọlá náà ọlọ́wọ́ bá ń sọ ní al-Qur'an ọlọ́wọ́ sọ fún anabi sallallahu alaihi wasallam pé qul Allahumma malikal mulk tu'til mulka man tasha'u pé ọlọ́wọ́ ọba yìí òun ni ọba tó ní gbogbo ìkápá ọlá láyé gbogbo ipò ọlọ́wọ́ ọba ló kápá rẹ̀ òun ló ní gbogbo ẹ̀ tó bó ṣe wá níyẹn tu'til mulka man tasha'u ẹni tó bá wù tó bá wù náà ni màá fún kì í ṣe ẹni tọ́lọ́run bá fẹ́ràn ṣe pé ẹni bá fẹ́ràn mí pé ẹni yẹn ni ọlọ́run ni àwọn bá kẹ́ wú ó lè fún pòkì ó lè fún ọ̀tá rẹ̀ ọ̀tá ẹ̀làpà torí pé gbogbo nǹkan yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ni ọlọ́run bò sì ka àyè kò ṣe pé nǹkan tí yẹn bá kà kún kò síbi tó lè gbé sí nǹkan bá kà kún kò síbi tó yẹn lè gbé sí so nǹkan tí yẹn bá kà kún yẹn mọ̀ ní pé ẹ eh, pẹ̀jẹ̀ so Allah subhanahu wa ta'ala ọlọ́run kò ká gbogbo ipò ayé yìí kún kankan kò wá sí ọwọ́ ẹni tí ò lè gbé sí ẹ̀rí náà ló fi yẹ kó yí ẹni tí òun bá fẹ́ jẹ́ ẹlẹ́sìn ọlọ́run wípé yìnyín ba àlìkìyàmù ara èèyàn jẹ́ nítorí ipe ó fẹ́ wá ipò ayé mọ́tòrí àlìkìyàmù mọ́tòrí pé ó fẹ́ wá ipò ayé kó wá ba àlìkìyàmù ara rẹ̀ jẹ́ torí pé kí ni ó lè jẹ́ ọ̀tá ọlọ́run wàláyé ọlọ́run sì gbé ayé fún un èèyàn sì lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run sì fún un láyé ṣé wọn tó máa ń sọ páyé owó ayé ni ipò ayé ni lónìí pọ́lọ́run fún lọ́lá ó lè fún yàn lówó ọlá ni ó fún nípò ọlá ni ó fún ní iyì ọlá ni tó lọ́ni ẹni tó bá wù mí ni mo máa ń gbé fún so òun ni pé ẹni tí ọba wa lépa ọlá tó lépa ipò tó a mú ìyẹn ò túmọ̀ sí pé ah ọlọ́run ni wàláì kò sì túmọ̀ sí pé a ah, ọ̀ta ọlọ́run lẹni yìí sọ ní tí ó dìtámì òun ni se ọwọ́ rẹ, ní tí ó dìtámì òun ni ẹ̀sìn yẹn nìyẹn ní tí ó dìtámì òun ni eré tó sá tó fi débi nǹkan yẹn òun ni ó dìtámì pé ah, ọlọ́run lágbájá yìí a ah, ọlọ́run ti padà gbélé lọ́wọ́ alágbájá á ó sì fẹ́ ó sì lẹ́sìn fa ó sì jọ́rẹ̀ ọlọ́run á kí ló wá ń wá débi nǹkan yìí dóòlà anabi sallallahu alaihi wasallam sọ fún abdulrahman bin samira anabi ni ya abdulrahman la tas'al al-imara anabi ni máa sáré pọ̀ ń wá ipò ayé káàkiri mọ́ dùn kankan ní ipò ayé yìí fa innaka in a'taytaha an mas'ala wukilta ilayha tán bá fún ọ tó kí wọ́n lọ wà ó ní rí i ṣe wà nínú ìtìta ha an gáyìrì mas'ala tó akán bá wá fún ọ tí ìṣe kí wọ́n lọ béèrè fún òun ta àlẹyà ọlọ́run sì ràn án lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀rí so ẹ wò ẹ̀yin náà wò ọmọ ìlọrin ẹ̀yin náà wò ẹ̀yin náà wò gbogbo ẹ̀ sí lọ báyìí ẹ wo bó ṣe lọ ẹ̀rí àwọn tó ń sáré kìtàkìtàkìtàkìtà wọ́n bá bẹ́ẹ̀ ni hm. ẹlòmíì ó sáré wọ́n ti rọ amú wa bàbá yìí ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ní adab tani àtẹ́tẹ̀lẹ̀ khilafa àtẹ́tẹ̀lẹ̀ khilafa tó mú nqadatun àtẹ́tẹ̀lẹ̀ khilafa tó mú nqadatan ilayka tujarriru azliyalaha tó ní kálọ́ ń ké khalifa kan bẹ́ẹ̀ gbà tó dórí khalifa ó ní ah, ah khilafa kan wàá bá ọ ni ọ wọ́ra rẹ̀ wàá bá ọ ò dú ò fà á lé so wọ́n tó bá fà tó dú tó lé tó bá ọlọ́run fẹ́ fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni tó ṣẹwádìí tó burú jù kan <laughs> kí wọ́n tó jẹ lẹ́sìn ọlọ́run lẹ́sìn ọlọ́run yí ọ súnà nẹ́bí yí ọ ìlànà nẹ́bí yí ọ hmm. aláìjùkọ ara rẹ jẹfà ara rẹ ẹ̀kọ́ láńlá ẹ̀kọ́ hàn sí yìí kọjú mọ́ ẹ̀sìn ọlọ́run ọba rẹ tọ́lọ́run bá ní o nítorí wọn bá ní jẹ́ tiẹ̀ kó lè jẹ́ tiẹ̀ o o ìpínlẹ̀ ọ̀rọ̀ náà lélẹ́yìí àwọn kò wá máa torí pé o fẹ́ débì kan ee kí mo fẹ́ débì kan mo fẹ́ gba nǹkan kan nínú ìlú yìí hmm, mo fẹ́ débẹ̀ ni ee ọwọ́ dúdú tó mọ̀ ọwọ́ ń fẹsẹ̀ gba dànù ọwọ́ ń takò àbọ̀ wà ń dojú rẹ̀ rú ọlọ́wọ́n bá tó ń da nǹkan rẹ̀ rú kò dàrú lọ́dọ̀ rẹ̀ àwọn tí wọ́n mọ nǹkan yẹn lódodo kò dàrú mọ́ wọn lọ́wọ́. sòtò wá rí ibi tó já sí nìsín báyìí sórí báwọn sórí sórí gbogbo fìtínà kàkàrèrè wàhálà jìjì gẹ̀gẹ̀ wàhálà wàlàgàdà níbo ló já sí wọ́n gbélé kò sí rẹ́rìn sí kò sí jùlẹ̀ ní ogún kálukú kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wá ní gbogbo ẹlòmíì náà tẹ́sìn ọlọ́run yíyọ súnà náà tí n bá sọ pẹ́sìn ọlọ́run yíyọ súnà ní wọn o súnà ní sọ wàláì súnà ní sọ títí súnà náà yíyọ tó sí ọ tó yíyọ tó fi wá torí pé òun wá nǹkan kan láyé tó wá mọ̀mọ́ dọwọ́ bò tó ń kẹ́yìn sí tó ń compromise so bọ́rọ̀ ti máa rí náà lórí òun bí tó ń bí tó ń bí tó ro òun tọ́lọ́ bá ló débẹ̀ ní wàláì ní tí ó burú jù ní kó jẹ́ pé ní tó wá ń wá káàkiri òun tó ò wá rè ẹ̀rí pọ́lọ́ wọn bá aizawajal ó ní man kana yuridul ajila nusratul isra ọlọ́run ní man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha'u liman nuridu thumma ja'alna lahu jahannama yaslaha masmuman madhura inú suratu Isra 18 ọlọ́run nípa ẹni tó bá ń wá al-ajila nípa ayé yìí ní ń dù káàkiri orowó yóò dù kí ọmọ dù ọlá mọ̀ dùpò mọ̀ káàkiri nínú ìlú ah àjẹ́lìnà lẹ́hu fi àmàna ṣá a lè fún ní ayé tí ń wá òǹkà dẹ̀ fún a fún kíákíá látàrí yìnyín náà àmọ́ o tòun ti bẹ́ẹ̀ náà lè mọ́nù rí ìdù ẹni tó wù á náà ni ẹni tó lelelelele tó dọ́gbọ́dọ́gbọ́dọ́gbọ́ tó sì rí mu ó ọlọ́run náà ni wọ́n tó tó tó dágbó ó dẹ̀ ọlọ́run ọba rú ọ̀dá ó compromise ó di mùtàláwínù aláwọ̀ oríṣiríṣi torí kíni torí kó sáfẹ́ mú àchífù kankan lé ayé yìí tó bá wu ọlọ́run tó wọ̀ náà ti rí nísìn tó ti rí nísìn bí ṣe máa rí nù so iye tí wàá da òun náà ní pé tó bá wá lé tó mú Allahu Akbar tó pé tó fẹ́ lórí mú níbẹ̀ mọ́mọ́ ṣèbàjẹ́ ṣe ẹ̀sìn ọlọ́run gbogbo aburú tó ti ṣe síwájú tó ti ṣáájú wàláì amẹ́ǹdì ẹ̀ dá padà ogun táwọn èèyàn kan ń kà sí ọlọ́run pé ó ṣe o ṣe léyìí ó ṣe léyìí ó ṣe léyìí ó ṣe léyìí wàláì tí ó sì ṣe jà níyàn tí ṣe jà níyàn o ẹ ẹ wà fáṣí ń pe bọ wà fáṣí ń pe àwọn kọ́mọ́ kírun mọ́ tètè dá padà wàláì dá padà tó yíwọ́n ike ọ̀fọ̀ra rẹ mọ́ níbi àwọn aburú so bákan náà ìwọ tó wá ṣe kí wọ́n gan náà ti dàwọn nǹkan rú tó sì yíyọ tí wọ́n náà dàrú tí wọ́n ò rí mú èè eh, tó ò rí mú tó pé ní tó fẹ́ náà ni wọ́n gbélé ọ lọ́wọ́ tó sì lè jùlẹ̀ pé yìí ń fẹ́ ẹni yìí jù ọ lọ púpọ̀ lè fẹ́ ọ̀nì kìnní kan ju eh, eh, ìyáálé àbí kìnní kan kìnní kan gbà ní ojú oní òrì kìnní yóò rí omi ojú rẹ ni tòun náà ni pé àwa tẹ́ ń jẹ́ àwa tá ń gbìyànjú súnà wàláhì àwọn ènìyàn bá sọ̀rọ̀ fìtínà yín pẹ̀lú ayé filanga filanga ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàláhì ìdú ayé kò sínú súnà nàbí sallallahu alaihi wasallam kọ́lọ̀ kó ṣàánú fún wa. nam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò fẹ́ máa ń bá lọ ṣé kí n wá rọra máa yà síbẹ̀ lọ. Ah, àbí ẹjẹ wọ́n tó bá ṣe pé <laughs> orí ayé ìlú ọ̀hún wákàkiri nazidlahu fi harisihi lóra ni àwọn ọlọ́run a lè fún ọ níbi orí ayé yẹn kódà tá a lékún yọ kọjá tó ń wá ọmọ nǹkan náà yóò rí ìdó harisa dúnìyà mọ́tò wá pé ẹni tó kó orí alkiyama orí alkiyama lára ọkọ ọmọ nǹkan náà yóò rí ìdó harisa ẹni tó ń wá orí alkiyama lùwà tó bá jẹ́ ògbìn alkiyama náà zirilawo fi hẹ́rẹ́sì yìí tó wá lálkiyama yẹn a yóò rí àlékún rẹ̀. àwọn ọmọ nǹkan náà hẹ́rẹ́sì dúnìyà àmẹ́tọ́ apá ayé yìí ní wá kiri ọ̀fẹ́ joyè ayé ọmọ wa sáyéré la ilaha illallah yóò máa ná owó la ilaha illallah yóò máa dá nǹkan rú torípọ́sá fẹ́ débẹ̀ yóò máa compromise torípọ́sá fẹ́ débi nǹkan kan nú ti ìmìnira á fọ́n bẹ́ẹ̀ ni òlékó gbé ẹ̀ tán ò lè lo ayé tán ọlọ́wà ni wà ma lahu fil akhirati min nasib tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ò ní nípìn kankan mọ́ tó fẹ́ ní ọ̀rọ̀ kiri láyé ọ̀hún tó ẹ dákun wàláhì kọjú sí ọ̀rọ̀ mi lónìí àwọn tí wọ́n gbìyànjú súnà ni ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fẹ́ dépò kan ẹ fẹ́ di kinní kan ẹlòmíì ẹ kàn rí báyìí òun náà kàn lọ wallahi alazim nítorí bá lò ní nílé ayé ò lè ní kálukú jòkó ara rẹ̀ jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tó mo kọ́ fẹ́ sọ níbi ọ̀rọ̀ yìí lélẹ́yìí ọ̀rọ̀ ẹlẹ́kejì tí mo ń bá lọ òun náà ni ọ̀rọ̀ fíìmù wíwò sọ ìdájọ́ rẹ̀ àbí ká sọ pé báwo la lò báwo la lò pẹ̀lú gbogbo àwọn kìíní social media oríṣiríṣi television videos oríṣiríṣi tá à ń lò ní bó la ṣe fẹ́ lò tí yóò fi ní kó àdánwò níbẹ̀. fatwa al-misriya yẹn ni pé ní misra wọ́n bi dárò ìfitá wọn wọ́n bi wọ́n ní béèrè tí mo fi láìkí láti fẹ́ ka àti dárò ìfitá al yìí òun náà ni pé inú àwọn èèyàn táwọn máa ń rò pé wọ́n láìkí ìranù. Like wọ́n sì máa ń fi ààyè gba ìranù so náà ni wọ́n fẹ́ máa ń ka mísírọ̀ kan àmọ́ wọ́n ní àwọn tó ipá máa ń le kankan lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní àwọn sọ̀rọ̀dẹ́yà ni so mo wá fẹ́ kadàrò ìfitá mísírọ̀ yọ tí wọ́n gbé jáde láti mísírọ̀ nípa ọ̀rọ̀ fídíò tó ṣe béèrè ni wọ́n ní mọ́ hukumu ẹ̀kìtìná fídíò wòtìlfìzìyún wọ̀rẹ́díò mùsàádẹ́tì wòtìmáì máa òfìyà من هذه الأجهزة الحديثة wọ́n ní kí ni ìdájọ́ àwọn fídíò tẹlifíṣọ̀n kí ni ìdájọ́ rẹ̀ ẹ̀rí wọ́n wá dáhùn lóò pé هذه الأجهزة الحديثة كان جهازا يستعمل في الخير والشر wọ́n ní ṣẹ̀rí àwọn gbogbo àwọn social media yìí tẹlifíṣọ̀n gbogbo oríṣiríṣi yìí wọ́n ní èèyàn lè lò ó fún oore èèyàn sì lè lò ó fún aburú wọ́n ní كالقلم نكتب به درسا علميا ونكتب به سبا وإشاعة كل ده يجي بايروني بايرو تجيبتي يعني في قوي موري يعني في قوي القرآن بقنا بايرونا يعني في قوي بو يعني في قوي بجسر لي أي يعني برو كني أشيري يعني في وان كني ناني أوري نينو وسني أبورو نينو يعني كي أوري به ولهذه أجهزة فوائد عظيمة إذا استعملت في الخير تسجيلا أو إذاءة أو مشاءة أو أو مشاهدة أو سماعا يقول ní orí tó akun yan bá ń lò fún dáadáa tó fi record kan dáadáa tó fi gbọ́ nǹkan dáadáa tó fi wo nǹkan dáadáa so ni kí mo wulẹ̀ pẹ́ lórí eh fatwa yẹn tó túmọ̀ rẹ̀ òun náà ni pé o èèyàn lè fi ṣe dáadáa lọ́sì lè ṣàbúrú so aburú kí ni o jìnà sí ìmọ̀fẹ́ àwọn social media yìí sábúrú ìmọ̀fẹ́ wo aburú yẹn gbọ́dọ̀ jìnà sí i so ara ìmọ̀fẹ́ wo aburú òun ni kí wọ́n fi wo òhò òhò ní òhò òhò obìnrin kí wọ́n fi wò kí wọ́n fi wò àwọn tí wọ́n ń jó tí wọ́n ń lùlù sòrò eléyìí kò bá mu so gbogbo àwọn nǹkan burúkú tí ò da ti ń bẹ níbẹ̀ yẹn kí wọ́n jìnà sí i so kódà ẹlòmíràn ni pé wá sí làwọn ń fi social media ṣe tó yẹ pé èébú ní fi ń bú èébú irọ́ ní fi ń pamọ́ àwọn èèyàn sùúrù eléyìí náà aburú ni kíní yẹn padà jẹ́ fún un ní àwọn social media tí ń ṣe wọn ẹ̀rí pẹ́ lómi yóò lọ sí Facebook yóò bí lùpọ̀ ohun ti free wàláyé ò free lọ́dọ̀ ọlọ́run wàláyé tàlà ò ní free lọ́dọ̀ ọlọ́run máa yẹ lè fi bò mí ń qawlin illa ladayhi raqibun atid tó bá kan náà ẹ̀yin tí wọ́n bá ń wo ẹni tí wọ́n ń wo ìbàjẹ́ náà òun ò lè fún lọ́dọ̀ ọlọ́wọ́n ọba o tó o pé bóyá o ò bàjẹ́ lẹ́nlẹ́ àmọ́ lórí tẹlifíṣàn ó ti máa wo owó nǹkan tí ò dáa ọlọ́wọ́n bá ní kullil mu'minat kullil mu'minina yaghduna min absarihim aw min absarihim kullil mu'minina yaghduna min absarihim ọlọ́wọ́n wa subhanahu wa ó ní òun ànábì sọ fún àwọn mùmínì lọ́kùnrin kí wọ́n ká ojú wọn kí wọ́n máa rẹ̀ kalẹ̀ kí wọ́n máa fi wúwo kú wò ọlọ́run bá tún ní inna sam'a wal basara wal fu'ada kullun ulaika kana anhu mas'ulan olúwa ní ojú yín yìí tẹ́ fi ń wo nǹkan gbogbo ẹ̀ pátápátá wallahi ábìyín nípa rẹ̀ bákan náà lọ́n tún ní ya'lamu kha'inatal a'yuni wa ma tukhfi sudur olúwa ní gbogbo ohun tí ojú bá fi ṣe jàǹbá nítorí ọmọ wò tọ́lọ lè wò olúwa ní ìmì ọlọ́run bá mà ó gbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ mi so ibi láti gbọ́dọ̀ mà wípé ọmọ ènìyàn kan free láti máa wo tó bá wù ọ nínú tẹlifíṣàn o free láti máa wo tó bá wù ọ́ nínú fóònù rẹ̀ àbí lórí facebook ní tí ọlọ́run bá ní kọ́ mọ́ wò ní ojú lẹ́lẹ̀ o gbọ́dọ̀ wò lórí facebook o wò ó wá ṣe ń gbà míì kó jẹ́ pé ìwọ tàn kí ni yẹn kàn wá ni ah kí ni kó ń bẹ́ẹ̀ má ni wọ́n fẹ́ dúró wò kó nínú kó nínú bẹ́ẹ̀ yẹn múfù síbòmí. tó bákan náà àwa tí a ní àwọn ọmọ kéékèèké ńlé tó a gbọ́dọ̀ jẹ́ kí a mọ bí wọ́n ṣe máa ní access sí àwọn àwọn kìíní oríṣiríṣi sọ́pọ̀ yìí tó àwọn èmi ní àwọn startime ní mi làwọn kìíní kan ní àwọn oríṣiríṣi tó kálukú wò tó kó kálukú ọmọ bíi DST ní DST fi gbogbo nǹkan yẹn yẹn gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ṣe ṣọ́ra tí òfin máa lè kó sínú wàhálà tó kí ni àwọn kan tí yẹn lè máa wò kárọra kà fún wa ní díẹ̀ àtàwọn kan tó bá ti jọ nǹkan yẹn tó yẹn lè gbọ́ al-muhadarat an-nafi'a àwọn wáàsí tó ń ṣàǹfààní tí ó kọyàn lẹ́sìn tó yẹn lè gbọ́ kí wọ́n wọ àwọn islamic channel tó gbádùn kí wọ́n lọ wò kí wọ́n mọ ń bẹ̀ sùúrù àwọn eléyìí kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n kan náà gbọ́ akhbar àwọn news tó bá ń gbé news tó ń tọ́ news yẹn lè gbọ́ tí ìbá ṣe pé àwọn tí wọ́n ń ṣe bá síra lẹ̀ tí wọ́n bọ́ra lẹ̀ tí wọ́n wà ní òwò tètè gbogbo tó wò nílẹ̀ lẹ́ lọ́mọ rẹ̀ léwu ńgbà tó fẹ́ wo news bóyá obìnrin kan lọ́fẹ́ sí news ní ìsìn tó wá sí gbogbo àyà kalẹ̀ ó yọ gbọ́ ọrùn kalẹ̀ wò pé kó mẹ́ tó kan náà yẹn lè wo bóyá àwọn àyàwó náà àwọn ẹran àwọn wáìdá ni màbí kìnnìkan àbáwọn ẹranko nú omi ni àbí ẹranko nú ẹran ní odò ni ẹran ilẹ̀ orílẹ̀ ni so ìyẹn lè gbogbo àwọn nǹkan báyẹn so kò sí nǹkan tó jẹ́ nǹkan haram níbi àwọn irú àwọn eléyìí gbogbo àwọn nǹkan yìí náà ni àwa mùsùlùmí lágbọ́dọ̀ mà lérí ọ̀rọ̀ ìjọ wa so káwa ká ṣọ́ra ká ṣọ́ra ká má fi ara wálẹ̀ fún aṣọ ìtọ́n tí ó fi rí wa mú gbogbo gbà ní Islam fẹ́ kí a máa ṣọ́ òfin ìrun ittaqullaha haythuma kuntum bẹ̀rù ọlọ́run ní gbogbo ibikíbi tó bá wà gbogbo ibikíbi tó bá wà torí pé kíni gbogbo àwọn nǹkan yìí náà lè yẹn ó ṣèṣirò rẹ̀ níwájú ọlọ́run ọba omi mi ò ní bọ́ thumma latus'alunna yawma idhin 'anin nahim gbogbo ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún wa á ṣèṣirò rẹ̀ ìṣòro ojú ìṣòro owó ìṣòro làákàyè gbogbo ẹ̀ láṣẹ tó gbúdọ̀ àwọn kan yìí lágbọ́dọ̀ mọ̀ nípa ní à ń sọ àwọn fátó àwọn afá lórí fídíò òun náà ọ̀pọ̀ gan ó kàn jẹ́ pé àsìkò tí a máa ní ní orí prógrámù yìí ó máa ń kéré náà ni àfi nílé máa mú wa rẹ̀ kẹ̀kẹ́ bákan náà a sì máa ń láì kí àwọn èèyàn kí wọ́n béèrè nípa nǹkan tí abá tí mo bá sọ̀rọ̀ lé so kí ọlọ́run bá kí ó ṣe àlékún àgbóyé ẹ̀sìn fún àjùbá yìí lọ bákan náà kí n tó parí so àwọn tí a jẹ́ mùsùlùmí lápapọ̀ wàláhì pàtàkì jùlọ mo dájú kọ àwọn tá à ń gbìyànjú láti ṣe fún náà ẹ jẹ́ ká sọ́ra wa o kásọ ẹnu wa o wàláì kásọ ẹnu wa o má sọ pé bóyá nǹkan kan dùn ọ́ wọ́n á dùn ọ́ dùn ọ́ dùn ọ́ dùn ọ́ àbọ̀ kọ́ ọ la ó wàá jẹ́ kó kọ́ ọ la kọjá òfin ọlọ́run ọba olú ọba ṣòfin fún wa nẹ́tọ̀ ọ̀sọ́lá ń ṣòfin fún wa pé gbogbo ẹni tó bá ń jẹ́ aláṣẹ olórí tó wà ní ipò wàláì ẹ gbọ́dọ̀ sí i níta gbangba lórí mídíà ẹ gbọ́dọ̀ bu ẹ gbọ́dọ̀ kálẹ̀ bu ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sí i tẹ bá ní nǹkan sọ lọ sí ọ̀dọ̀ rẹ̀ kọ́ lọ lè bá wàláì tó wà ní òfin wa nù tó ká wọn ní ẹ kíní kan ẹ ẹni orí nǹkan tó ń ṣe ní ẹni orí kíní kan kíní kan ní kíní pírọ́blẹ́mù tiẹ̀ ọlọ́wọ́n ọba tí wọ́n gbọ́njọ ọlọ́wọ́n ọba lọ ni àbí wọ́n mọ hekima ọlọ́wọ́n ọba lórí gbogbo nǹkan tó ṣe so yín wọ́n kàn yín kọ́ abú ẹnìkan kẹ́ ẹ wá yan kíní kan ní kíní kan ìyẹn wọ́n mọ̀ kàn yín fa alùsùn náà yín wọ́n mọ̀ kàn ọ́ wàláì kọ̀ọ̀kan ò tó bá mọ tí ẹ̀sìn rẹ̀ ń sọ gangan o kọ̀kan o kọ̀kan o wàláì kọ̀kan tó wà ìpọ́ máa lè mọ bú àwọn tán jáláṣẹ tó máa lè mọ bú wọn kò sí tó kàn pẹ̀lú yẹn o tó kọ́ lọ́nà kó kó ṣàlù fún wa náà mi zero eight one zero eight five zero one three seven one tó náà ni àwọn tí a bá fẹ́ pè náà. السلام عليكم شيخ وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا عليكم جزاكم الله وبركاته الله شيئا لك àwọn àtàjọ mùsùlùmí yàwó ìtàjú tí láà fi ìkọjábá àmọ́ ń ṣètò wa nínú ọdún báyìí wọ́n hmm. ṣe níbi ìwé pé wọ́n ní sọ́tàn prophet tó lè wọ́n ṣe píṣọ rẹ̀ nígbà tí ní sàràpadà wájú tó bá ibà ń gbé gbọ́n tó sì nìyẹn ìgbà tí wà náà mùsùlùmí ẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni gbogbo ẹ náà ni gbogbo ẹ náà ni mo ti mẹ́nu kàkà yìí kọ́lá yẹn lágbára gan kójú ká mọ dramatize àwọn sahaba ká mọ dramatize anabi sallallahu alaihi wasallam ká mọ dramatize malaika ògbúrú nǹkan báyìí ó burú wallahi kódà tá a bá ti sọ fún wa lẹ́nu ó tó ó tó so kò kí ń ṣèlànà àwa mùsùlùmí so kò dákẹ́ wọn báyà wò náà ló bá wọn débi rúta nábì Yusuf náà so yẹn wọn bá wọn wò pé tàn nábì Yusuf ẹ bí kí ṣe lárugẹ tó táwọn èèyàn ń gbé lárugẹ lárugẹ aláàyè ẹsẹ wọn ò ti fara mọ́ Ọlọ́run kò ṣàánú wa o naam. hello. hello. ọlọ́wà pẹ̀lú. naam àtẹ̀yìn náà. òní bàjẹ́ fún yín o. àmì àtẹ̀yìn náà. ẹ̀sùn é ọjà púpọ̀ wà lọ́sàlẹ̀ ẹni tó bá ń gbọ́rọ̀ Ọlọ́run ọba yé dáadáa. báyà bẹ́ẹ̀ kà yẹn فإن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ wa hmm. bá ti lò sí hmm. ìdàkọ̀ kí wò ìdàkọ̀ kan rò sáà ti kí gbọ́ tí ń bá màá fọ́lọ́ wọn béèrè wà nílẹ̀ ìyọ́ bẹ̀rẹ̀ ọlọ́kùnrin wò kú wọn. Láwọn ìzọ́kùn lọ fẹ́ra. Tọ́lá pé ẹgbàgbé ẹ̀ sálámà tẹ fi wọlé. Òun hmm. lè pé ti ọ̀rọ̀ ti káyé láì ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sọ̀rọ̀ wálé kò sọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀kà. Ìzọ́kùn lọ fẹ́ra. Fẹ́ ṣeun gan. Sọlọ́wọ́n dúpẹ́ fún yín náà àwọn ah, náà ni pé àwọn kan tí a fẹ́ pàkíyèsí ra wa náà ni eléyìí ká dákun ká jòkó ara wa jẹ́ ká dún níbi tí ọlọ́run bá fi wá sí náà tá a lágbìyànjú sínú ànábì sallallahu alaihi wasallam ká dún níbi tí ànábì sallallahu alaihi wasallam ní ká dúró sí so òun náà láfi ní èrè ìjẹ láyé àti ní ọjọ́ ìjọ ìkìyàmà ẹ kú ní ìgbéró yìí dé wa aleykum salaam. ẹ pẹ́ alhamdulilayi rasa. aláàánú láti ìbéèrè àbúrẹ́tìsì wọ́n máa ń kọsẹ̀ sí àwọn máa lò pé lè kọrí sí ọba sùn nítọ́kàn ní pé táwa fẹ́ bẹ̀rẹ̀ oorun ká fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ sòun náà àmọ́ pé ibìkan ní kọ́ kẹsẹ̀ sí àbíkan ní kọ́ kò sí ìyẹn fún nínú súnà nàbì sallallahu alaihi wasallam tó wà nù súnà òun náà ní kíkẹ́yìn ò fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn nígbà tí ìbá kọfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó iná ni tó Allahu a'lam tó bí ó ṣe jẹ́ nìyẹn. na gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ òun náà ni pé àwa tí a ń gbìyànjú láti tún náà wallahi àlélá fẹ́ mí ti ẹni standard àti tó wá kó máa wo ọlọ́run tó wá kàn fẹ́ kẹ́ ẹ débẹ̀ wallahi àmọ́ kó wáyé kí wọ́n lọ́mọ struggle lọ́mọ àmọ́ compromise lọ́mọ struggle lọ́mọ compromise wallahi ẹ̀yàtọ̀ wallahi mùsùlùmí yàtọ̀ ẹni tó fẹ́ sí súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́mù yàtọ̀ ẹni tó fẹ́ jẹ́ mùsùlùmí gidi yọ yàtọ̀ ó gbọ́dọ̀ yàtọ̀ ó tó àwọn ibà wọn du ayé o wàlá ibà wọn du o onísúnà onígbìyànjú súnà du ayé o torí àìmọye àwọn tó ń dúdúdúdú náà là ń rí iye o ẹ̀kọ́ rè o ẹ̀kọ́ rè o sọ́lọ́ kó kó ṣàánú fún wa. bíbélì láì sàlà fún àwọn tí a bá fẹ́ pè mí sí. ẹ̀yìn ètò mi àbí sí orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero thirty three fifty one fifty four nine. so àtúntò sọ̀rọ̀ mi ni ó ń dágbére fún wa wípé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka wa assalamu wa rahmatullahi wa barakatuhu.